الله الرحيم الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب اليه ونعوذ بالله من شرور انفسنا ومن اعمالنا الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته والتابعين لهم الاحسان الى يوم الدين وبارك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الا وسلم ولولا الحمد لله حتى وجدت حقائق الله محمد صلى الله عليه وسلم اللهم اجعل شكرا ونحن رسول الدنيا ومعادلك المسلمين لا يراحين تكون مريض تكون جوعا لو أنفقتم أحد فاستجبتم الله الله أجر الله تعالى أجر سبحانه وتعالى

ọ̀nà ni àyà ẹlẹ́ẹ̀ka òní ní ogójì. Àyà àdúgbàyè táwọn tó máa tẹ̀síwájú pẹ̀lú ìjọba ọlọ́run ọba ọba àdúgbòlá láti ní àyà ẹlẹ́ẹ̀ka òní ní ogójì. Àyà tí a dúró àwọn ìlú pé òun ló sọ fún wa ìtàn ànábì wa Ibrahim àti ànábì wa lùdù láti lè jẹ́ kí ànábì sọ̀rọ̀ bá wa àdéhùn sẹ́nà nínú àwọn láti gbé símbà lẹ́nu jẹ́ láti gbé kúrò. Bàbá jùlọ lórí ìṣẹ́jú tí àwọn agbègbè nínú mọ́kà ti fún nígbà náà. Ọlọ́run bá lè fẹ́lá, ó wá jẹ́ gbogbo ní alábìwá lóòtò bó lè kìlọ̀ báwọn àti ọ̀rẹ́ tó. Ó ní ní tọ́ wọn nígbà náà Àwọn làwọn tó wípé ọkùnrin àtọkùnrin. wọn a máa bá ara wọn lóògùn yẹn papọ̀. ọkùnrin àtọkùnrin ẹ̀yẹ́ máa bá ara wọn lò nígbà náà. Anábì ló fún pépépépépé ohun títọ́ ìtọ́bẹ̀rẹ̀ náà nípa àwọn àlejò ìyá ọlọ́run tó wà pé ìyá ọlọ́run bá yé àwọn fẹ́ẹ́ ní ìyá ọlọ́run bá tó tẹ̀lé orúkọ. ẹ̀rọ ìtòrí àwọn ẹlẹ́nu báwọn ìwà ẹ̀ṣẹ̀ kan bá ń ṣẹlẹ̀ láwùjọ táwọn àpá a pariwo táwọn tí wọ́n lóye ń pélé yọ̀ dà àti dà ẹ má jọ fún ọba àwọn náà àwọn tó ń bá ti náà wọ́n ti àwọn náà di ọ̀dọ́ ìparun lọ́wọ́ wọn já sí. lọ́nà mi sọ fún wa ní ẹ̀yà àti dúró. àwọn ṣe ń ọlọ́run ni wọ́n la kọ́ ìta ọkùnrin àmìnì àyàtà báyìí kí mẹ́ta ṣe kọ̀wé ní àkùnrin ọlọ́run ni a fi eléyìí lẹ̀ lámì lámì tó ti yẹjú lámì tó kíá lámì dálà ní ẹ̀yẹ ìyẹ́ké ṣùgbọ́n o kò sẹ́ni tí ó lè ronú sí kò sẹ́ni tí ó lè ìtọ́ ẹ̀kẹ́ yọ̀ kẹ́kọ̀ọ́ bí ọ̀dẹ̀ tó bá nílò àgbáyé lórí ìdí eléyìí ọlọ́wọ́ tó tẹ̀síwájú lẹ́nu ó tún wá wọnú ọ̀rọ̀ nípa ọ̀kan náà wà nẹ́bí ọlọ́run ní náà bó tilẹ̀ gẹ́gẹ́ bí pé nítorí àsìkò wa ọlọ́run kọ ọ̀rọ̀ àwọn wọ̀nyí náà bó ti tọ́ nínú súrà mí ìta mẹ́nu bá bẹ́ẹ̀ náà ló sọ àwọn ìmọ̀lẹ́bí wa ṣùgbọ́n ilé ìgbà pẹ̀lẹ́pẹ̀ lè. ó sọ nínú túrọ́tù làárọ̀ ó sọ nínú túrọ́tù kúrù ó sọ nínú túrọ́tù ṣùgbọ́n kọ́dà tí wọ́n ta ọkọ̀ nínú túrọ́tù lòkọ̀ yìí. orúkọ ní ìlú kó wa rárá náà ti mọ̀ yìí. káàdì pa àwọn ibi ipò ní ìpè lórúkọ ìwà tí mo yìn tẹ̀sí wa tó kù ní ibi tẹ̀sí mẹ́ta náà lọ́wọ́. Tèmi, Bọ́lá àtijọ́ ọjọ́ ọ̀pá tuntun lọ fún ọkọ̀ ẹgbẹ́ ọ̀la. Táwa bá lè dìbò ìlànà níwọ̀nba ìyẹn lè ní jájà púpọ̀. Ọlọ́run bá wà ní sọ́lá sọ fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين وكذبوه وأخذتهم الرجمة وأصبحوا في دارهم جاثمين وآدا وثمود وقد تبين لكم من مساكنهم وبين لهم الشيطان آمنه وفكروا عن السبيل وكانوا مستجدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شيطان فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخرة ولا تعثوا في الأرض مفسدين فكذبوا فأغرقوا الرجم فأصبحوا في دار الجاثمين وأعتموا ظلمون وقد تبين لهم في منازلهم وزين لهم الشيطان أعمالهم وصدارهم عن السبيل وكانوا منتصرين وقارون وفرعون وهامان ولقد جاء موسى بالبينات واستكبروا في الارض وكانوا صادقين وكلا اخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أقل الطيران ومنهم من قيمنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله يظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. فهو ما بعد الصلاة والسلام nínú súrà yìí nípa àdẹ́lùwà ṣùwáyé ọlọ́ní ìlà nẹ́bì fún kálọ já tó lọ sí ìlú mẹ́díyánà. Òrìlà mẹ́díyánà bá olùjọ ìlà. Já lọ sí ìlú mẹ́díyánà kálọ wo ikọ́ máa yá wọn ta gbẹ́kìgbé fún wa. Ta ní kó máa ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wa. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ìwà wọn ìwà eléyìí tí ò pa àwọn tí wọ́n ń wù. jẹ̀mọ́ wa àwọn wo ni àwọn tí wọ́n jẹ́ àwọn ìjọ ànábìwá ṣùáyì kí làwọn ìgbà tí wọ́n ń ṣe nígbà náà eléyìí tí ò pa àwọn tí wọ́n ṣe òun ni ká máa sí òṣùwọ̀n pẹ̀lú. ọlọ́run wá ń pe ànábìwá kéèkì síbi ẹni pé kó wá sí àmìjà náà kò sí bá àṣẹlẹ̀ lọ́nu tó àbí ìníwọ̀nba torí ká gbọ́dọ̀ máa tí wọ́n ṣe ọlọ́run kẹ̀kọ́ fún wa níbi bèlìjà ó ní ẹjẹ́ bá tó lọ láti àmẹ́sì wa ṣùgbọ́n yìí tó pé ó fi wọn tí wọ́n ṣe nínú àwọn fúlàní. قد فقال wọn wọn ò gbà fọ́ kan lóko lọ́lọ́run ìyẹn bẹ́ẹ̀ Mo ò sí ọlọ́run ọba ọ̀sán gbogbo ọkọ̀ wa kò wọ́n pé. ọba ọ̀sán gbogbo ní ẹ máa sì. gbà ní pé ọ̀sán gbogbo ní ọlọ́run ọba ẹran wá ní ẹ̀sán lúgbe ní ọjọ́ kan bẹ sí ní ọjọ́ ìgbéjà ìyá Èmi ọ̀nà jábọ̀ tèmi, ìwọ́n náà lọ jábọ̀ tiẹ̀. Ọjọ́ kan ní

lọ́rí nìyẹn. ó bá wọn sọ̀rọ̀ yìí ó jẹ́ káwọn ìpè ìgbà tí àtúntò ìpè wa náà ń fa ni àwà ó ń dàbí tó bá fẹ́ wọn pàdé ọlọ́run lẹ́rọ̀ yóò pọ̀ fẹ́mi rẹ̀ kọ́ máa tẹ̀lé bẹ̀ẹ́nu níbomi ó jẹ́ káwọn ìpè ẹni tó wá fẹ́ wọn pàdé ọlọ́run bá ní pẹ̀lú fọ́nà wọn lọ́wọ́ lọ́wọ́ ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀. onímẹ́jọ pẹ̀lú wọn lọ ọmọ ilé ìdílé akwụkwọ sọ́dọ̀ lè bá wọn. gbogbo àwọn tó ti ọdún báyìí wọn ọba àlejò láti di ẹ̀kúnlẹ̀ nínú ayé àyíká yìí pé ẹ̀yin àlejò tó ń fún ọjọ́ náà ẹgbẹ́ ẹ̀yin ni ọlọ́wọ́ tẹ́ Ẹ̀sìn máa retí pé ọjọ́ kan ولا تعثوا لا لنا سلنا التي سلكنا من جنب القيامة إذا بعد ما لسه لا ما لسه لا تسمع لجنا سلوك جنا يسجد قرآن أيا بتر بعد قرآن وأنت تقول قرآن هذا كان يسأل كان يواري من قرآن قرآن وما النبي قال سؤالي ممكن وأنت تقول كم قال الله وما كم جت ولا وما وكذا ولا تعثروا في الأرض مفسدين ولا تعثروا في الأرض مفسدين ọlọ́run máa lè jọ ọlá ó sọ fún ilé ẹgbẹ́ tí ó jẹ́ ilé àlè áì bìmánà àtàì ẹgbẹ́ tí ó jẹ́ sí ilé ń tẹ́yàn láàyò ní tẹ́ẹ̀ máa ṣe lórílẹ̀ ẹlẹ́jọ́ jẹ́ pé ìfẹ́ jẹ́ lórílẹ̀ ìfẹ́ máa fèrè fẹ́ jẹ́ mọ̀ sí yìí olùbalẹ̀ jẹ́ ayé bìmánà láàbẹ̀tẹ̀ àpèlè àrùbí mọ̀ sí yìí ẹlẹ́jọ́ jẹ́ pé ìfẹ́ ìfẹ́ máa fèrè lórílẹ̀ ìfẹ́ jẹ́ olùbalẹ̀ jẹ́. jẹ́mà ẹ̀rí pé kẹ́lìmọ̀ yẹn onítùmọ̀ tó pọ̀ tọ́wọ́ bá lò bàbá àdìníbà míì ó lè já wa tí wọ́n ti rú iná tọ́lọ̀ bá lọ bàbáàdì nígbà míì ó lè jáwà tí wọ́n tẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run gbogbo àwọn ìlú ayélujára ti mẹ́rẹ̀ ṣùgbọ́n ti ní àwọn àjọ ṣùwárí ọlọ́ọ̀bà àlejọ́lá ó ń sàlàyé aburú tí wọ́n ti ó ti ká mọ̀ yí pé àwọn àjọ oúnjẹ wọ̀nyí ní tí wọ́n máa ṣe òun ni pé wọ́n a máa dín òṣùwọ̀n wọ́n a máa dínkù òṣùwọ̀n tí wọ́n máa dín wọn já wọ́n a máa dínkù wọn ò dín wọn pé lọ́wọ́ bá yẹ kí lábẹ́ sọ fún wa. Wọ́n ti lọ mẹ́ta ọgọ́rùn-ún ṣẹ́ ìlọ. قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقضوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان بالقسط أنا صحيح ó sọ fáwọn àjọ rẹ̀ pé ẹ̀yin ìjọ mi ẹ wọn òkun wa ẹ wọn pé pérépéré. ẹ̀yin ìjọ mi ẹ ti sọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lákòókò òun náà kúndùn mọ́ tó bá wà kúndùn mọ́ ẹ máa ń ọlọ́wọ́ ọlọ́wọ́ ọ̀sán lójú oníkẹ́ sìn. Mọ́lá ní ti bọ̀. ibi ọ̀rọ̀ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ ta fẹ́ lónìí yẹn. Bàbá mi dáàbà ó ṣe kúrò lọ ẹ̀yìn ìjọ mi máa ti lẹ́wọ̀ ọ̀gá ọ̀gá gbogbo. Màdà kan ní kí ìyára ṣe ti lóye kò tó máa bí ìfún yín tó tọ́ máa bí ìfún yín tó tẹ́ wọn sí mú lọ. Wàdáàdá ń kúkọ̀ ní kí á lọ́wọ́ ní ìdára. Tọ́wọ́ wá ń bẹ̀rẹ̀ àwọn òṣùn wa àlẹ́mẹ̀kìyáàlì òun náà ni òṣùn wa ti dá bí àwọn ìbá máa ń lò gẹ́gẹ́ bí ó ń lò. Lọ́dọ̀ tiwa, àwa ní pẹ́rẹ́dì. Ṣùgbọ́n òfẹ́ náà, àwọn òṣùwọ̀n tó ń lò lájú nìyẹn owó ìfẹ́ pa gbogbo ẹ̀. Àwọn ìgbà pè ní rọ́bà níbo bíi sáwọn ohun a máa lò wá sí wọn five litre lọ́wọ́ àgbẹ̀ ẹ̀rọ ti àpò òṣùwọ̀n wọn ní wọn. wọn á nílé ìdè kálọ̀tì òróró bẹ́ẹ̀ bá ti litre lọ́wọ́ àgbẹ̀. gbogbo àwọn ẹgbẹ́ jẹ mọ́ àwọn ọ̀rọ̀ yẹn ló ṣe bí pé àárọ̀ sínú kẹ̀kẹ́ àbá òkú sínú kẹ̀kẹ́ láti mọ̀ yí pé dèdè ta fẹ́ tà fún yẹn lélẹ̀ dèdè ta fẹ́ rà òun lélẹ̀ ọlọ́run wá ní pọ̀kún wọn jẹ́ náà ọ̀tá jẹ́ ọ̀rọ̀ kan wọ́n wé wà láàá ń tó pé mo ti kìíyà ọ̀rọ̀ àwọn òṣùwọ̀n kan tá a máa ń mọ̀ lè ta máa ń kú sínú kan tẹ́ ẹ máa ń tà ọmọ ìṣẹ̀ fún wa ní sí àwọn ìjọba ẹ̀ fún wa lẹ́nu lé. Ìjọba wa ẹ wà á tún pé eléyìí pọ̀ láwùjọ lẹ́yìn ó lájú ọ̀sẹ̀ fún tọ́lá ga jẹ́ wípé ọlọ́run bá bà lẹ́nu sọ́mọ̀ wa rẹ̀ ọ̀sánná kọ́lọ̀ wo fi sàárẹ̀ fún wa ní ìwà tí ń bẹ lọ́wọ́ àwọn àtàwà lẹ́yẹ lónìí ẹrùkẹ́ ẹwọ́n ti tó wọ̀ ọ̀sọ̀ ti àrùn ìyàrá yìí àti kò lórí rẹ̀ ó tọ́ bọ́sà àti ìwà ìlú ọ̀pọ̀ amẹ́rẹ́ àwọn ọ̀sẹ̀ olùkọ́ ọ̀pọ̀ amẹ́rẹ́ jẹ́wọ́ àti àwọn ìjọ irú ìjọ ìjọ wọn náà ní ìjọ kọra àgbẹ̀kọ̀rẹ́ ọmọ bá ara wọn lágbègbè tó kò sí ẹ̀la ìjọ kọra. ó wà láyé wa dé kó fún wọn lẹ́gà wọ́n ń ṣe pípọ́ ìgbìlẹ̀ tí pípọ́ mẹ́rin tó ti mọ̀ sí pé àwọn ẹni tó gbé yàwó. ìdájọba ní ọ̀dà tọ́lọ̀ sí ẹ̀ka àwọn ọ̀rẹ́ ìjọba. ẹ̀sùn àwọn ìtọ́lọ̀ tọ́lọ̀ tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ olùkọ́ tó bá lọ ṣé bá ra bẹ́ẹ̀ ló bá bẹ́ẹ̀ rà nǹkan tọ́lọ̀ tó tọ́lọ̀ tó wẹ́lẹ́ Ẹ̀rọ àwọn yìí, táwọn bá bẹ́rẹ̀ lọ wọ́n ti fi kúrò tún wá. Pàpàlọ́ ọ̀gá, àdáyé àdáyé ọmọ ẹ̀fà lápọ̀, ọwọ́ ìlà tí ó ṣe lọ. Tọ́lọ̀ ọ̀gá ó ti mọ̀ wá, ọmọ wa pọ̀. Ló jẹ́ pé kásẹ̀ lófin ọlọ́run náà nìkan ni, òun náà lórí ilé wa. Ọlọ́run wa tó dáwà ti àwọn kọ́kọ́wà tó sínú àwọn kọ́kọ́wà náà dáadáa náà àbùkù náà táwọn tó bá ra ọjà àwọn mọ́là tí ní nípa ẹ̀rù tara ìsìn ìta ìwà yẹn eléyìí ti sọ yé ṣe tó wọ́n lè pọ̀ bó máa ń dáadáa ní táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó abẹ́ra ọjà lọ́wọ́ wọ́n mọ̀ fúnra wọn fún àbálá òsì ń bọ̀ wọ́n pàpà gbé wọ́n fi àyà gbé gbogbo ẹ̀ jẹ̀mọ́ bí wọ́n ti rà lọ́wọ́ ẹ̀dìyẹ ẹwà táwọn fẹ́ kà. Àkọ́kọ́ náà kò ní inú wọn. Kóńgò tó fi rà yẹn, kóńgò lé kílò ní ní ọ̀dọ̀ ní kóńgò tó fi rà yà, ọ̀dọ̀ ní kóńgò tó fi rà yà. Ẹ̀kọ́kọ́ wà lórí. Ọ̀dọ̀ ní kóńgò tó fi rà ọjà, ọ̀dọ̀ ní kóńgò tó fi rà. Iye tó sì rà kọ́ ní kùtà. Bó ti wá wọ̀n lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ ní wọ́n bá lọ́dà ẹwà lẹ́wù. Sọ́nà wà lè gbọ́lá inú ń sọ ilé ìdí ká àwọn ìjọ tó wáyé fọ́nà ọ̀sọ̀ ilé tó wà láàkà àwọn òkè àwọn òkè ẹ̀ ń balẹ̀ jẹ́. Ẹ má balẹ̀ jẹ́ náà gbogbo wọn tó wọn náà fọ́ títí eléyìí wà ní kápò kápò lẹ́ẹ̀kan náà àti àwọn òṣùwọ̀n skéèlì èyí tẹ̀ ń fi kílò wọn nígbà fẹ́ pé lórí kílò ní ìfà tó wá dọ́dọ̀ àwọn ọlọ́jà ní wọ́n ti ṣe ìlú ọ̀gá wọ́n ti láwọn kẹ̀kẹ́ tó wọ́n ti sínú rẹ̀ tí ara mi sọ sí rẹ̀ láì olówó ìtajà fọwọ́ mi náà. ìka yóò jẹ́ ìtẹ̀sùn wọn ló ti lórí á ah, ìdí abílẹ̀ tuntun wá nìyà kò fẹ́ kẹ̀kẹ́ tẹ́ wọn kò bí wọn tó la kì ṣe ìlú ọ̀rẹ́ra wọ́n ti láwọn kẹ̀kẹ́ àwọn ìtẹ̀sùn ewé ata ìsátàábì ewé ata ìdẹ́gẹ́ ìsátàábì wọ́n tó bá ń ṣe tó fi mú jẹ bẹ́ẹ̀ ọkà ṣe pamẹ́ láyé ni ó lè mú jẹ bọ́ bá tiẹ́ láyé wọ́n kọ́ láti tìá mọ̀ ọ̀ràn lẹ́rù ni eléyìí tó bí olùjọ láti tìá mọ̀ tó tó wá ti gbà yẹn ọlọ́run àdéjọ láti ìsìn àwọn àdínẹ́bí wa ṣùgbọ́n ó fi ṣe tì ọ̀run àwọn ọmọ yẹn á ọlọ́run pa ṣe ìdí tó ń bá wọn ọ̀gbọ́ ọlọ́run padà pa wọ́n wọn ọ̀gbọ́ ṣùgbọ́n àwa tèmi ọlọ́run lẹ́sìn wa gbogbo tó kò lè yẹ láàyò oore ọlọ́run látara nẹ́bí ọ̀pá àkọ́kọ́ ọ̀pá àmọ́ ọkùnrin àwọn àmọ́ ọlọ́run lábẹ́ ẹni tó ti lò ó

àwọn ètò ẹjọ́ kọ̀ọ̀kan tó síbẹ̀ ètò wọn wà fẹ́ sọ̀rọ̀ bá mú wọ́n wà ló fẹ́ a tí ẹni tó wà láti fi àtúrà báyìí ẹ wà nílé kó ẹ wà nílé kó àwọn kan wọ́n bá kẹta níjọ́ kan nígbà wọn tí wọ́n bá wọn tí wọ́n bá wọn ní níta wọn. Nígbà tí wọ́n mi lọ́wọ́ gbogbo wọn lọ́kọ̀ọ̀kan ilé ìfowópamọ́ ẹgbẹ́ dáadáa ilé ìfowópamọ́ ẹ̀yìn yóò ti sọ ẹ̀sìn náà wà. Ìjọba wa àti kí wọ́n á wọ́n ti sọ wọ́n ti ní ìgbà wà kàkọ́. Tọ́wọ́ bẹ́ẹ̀ máa sí ní ilé ìfowópamọ́ ní ìwọ́n tó ní mọ́tò lọ́rọ̀ àti kẹ́kì. Láti kẹ́kì kíkan, láti kẹ́kì gbòòrò. Ó rí bí ó ṣe rí sí àwọn. Bèbí ó kaná ojú àlọ́ rẹ̀, bèbí kaná ojú àwọn àpapọ̀. Alákọ̀ọ́lùkọ́ àmùsùlùmí ni, bí i sápọ̀ rẹ̀, àkúrẹ́ bí iná lúwà. Gbàtà wà wọ́n ẹ̀kẹ́ àbáyé àwọn àti ẹgbẹ́ rẹ̀. Àwọn sọ̀rọ̀ ẹ̀kọ́ kan, wà tẹ̀lẹ̀ wọ́n sọ̀rọ̀ pé ilé epo bàbá àwọn, àwọn ti ta. Ẹ máa ló pé a ah, títí bẹ́ẹ̀ lọ́ta lẹ́kọ́ nítorí wọ́n wá ní oníbẹ̀ ni wọ́n fẹ́ pẹ̀lú owó wa owó wa lọ àmọ́ òun ní pé owó olùkọ́lẹ̀kọ́lẹ̀ fi oko kọ́ wà ní jẹ́lẹ̀ ọ̀gbọ́n ìjẹ́lẹ̀ òkèlè olóhùn olùkọ́lẹ̀kọ́lẹ̀ ta èso ó wá kú síbẹ̀ ó yẹ kó olónílé ogún rẹ̀ ó wá kú síbẹ̀ ó sì wà ní jẹ́lẹ̀ olóhùn olùkọ́lẹ̀ ẹgbẹ́ sì wá gbọ́ bàbá yìí tí mo bá àwọn tí ń ṣe fún ọmọ náà o ṣùgbọ́n ó sọ̀rọ̀ yẹn pé ẹ̀sílẹ̀ tí mo ní ìyẹn ló ń kọ́ sí gbogbo wọn kà bàbá kò ló lè kéré láàrin ọlọ́run táwọn kà káwọn olùdókòwò rẹ̀ sá káwọn kà àgbàdo mẹ́sì gbàdúgbò máa ti rí rẹ̀ ó kéré nínú àwọn ilé ìkó táwọn mọ́nìkà àwọn òbí máa ń kó ọ̀rọ̀ jẹ̀mọ́ wa pẹ̀lú àwọn ìṣẹ́ ẹ̀ lọ bẹ́ẹ̀ rò wípé ẹ̀ ń tàn wá tẹ̀wá lọ́wọ́ ọ̀sán ẹ̀ lọ́wọ́ ọ̀sán àlọ́wọ́ ń kìlọ̀ fún yín pé mọ́tẹ́ bẹ́ẹ̀ má. ìta kékeré lẹ́ ń ṣe yẹn lẹ́sìn ìgbà ìlú lọ́pọ̀ ìgbà gbọ́dọ̀. ọlọ́wọ́ bá lè fẹ́ láti lọ fún wa lọ́kùnrin wa lóbìnrin wa lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fún àwọn

ìkẹ́sẹ̀lẹ̀ níjọ́ka ọmọ kan ó fẹ́ ta akoro ráìsì pọ́ọ̀pù ráìsì jọ́nà ó wá yọ ìgbà tí ó yọ bóyá mẹ́rin àti ìlọ́bẹ̀ ọ ẹ̀fẹ́ pàṣẹ ìlọ́bẹ̀ ọ jọ́nà nígbà tí yọ lọ tó bá ẹ̀ wọ́n bá ti yọ fún ọ ètò wa tó bá ti rí orí tó bá ti rí sílẹ̀ wọ́n máa tẹ̀lé láti àmọ̀ wọn fẹ́. yóò ti ṣe àgolo yóò fi yọra ìfún yẹn wọ́n ti gbà lórí lọ. lóṣù bàtà wá sí ìbọn lọ sálẹ̀ wọ́n ti rò pé ilé àgolo náà ní láti tó ti kó gbogbo títí ìdíwò lérí. ìgbà tó wá sí àti jẹ́ náà ó ti bẹ̀rẹ̀ náà lọ́sọ̀rọ̀ wọ́n ti tó náà níyọ nípa yàrá dá lọ́mọ̀ tó yá sáà nìyà. Gbogbo ọ̀nà bẹ́ẹ̀ èèyàn tẹ́ẹ̀ fi ń tí ó sùn wá nù. Bẹ́lómi, tó wá fẹ́ pa ìkẹta fún yí, eléyìí tó ta mẹ́rin lókè, èyí tí ọ̀tá lọ́wọ́ ń sálẹ̀. Àbáwọn ẹlòmí, gẹ́gẹ́ èkó ó fi rajà, a ti kẹ̀ nínú, gbogbo ìta ó fi sàá tí wọ́n sùn náà ní bọ́ọ̀kà ní kọ́tù bàbá ti sókè. Àlọ́ àtọ̀ àtọ̀rọ̀ bá ń wá láìka rẹ̀. Àwọn ọ̀dọ́ lè lókè. Bẹ́ẹ̀ kò ní ní fẹ́ kí ló fẹ́ àwọn. Gbogbo ọ̀nà tó kálukú yín fẹ́ bí tí ó sùn wọ́n kù. Kódà, wọ́n ti tún bá débi pé wọ́n láwọn tí wọ́n ń tara yìí. Àwọn kan náà lọ́ọ́ wọ́n ti máa ibi tí wọ́n ti ti sàbọ̀ wo ní mà yóò ti jòlù láàbò wọ́n ti jókòó wọ́n ti sọ̀kà kò náà lọ àwọn akọ̀kọ̀. Bó o ti wá ti ìyẹn bọ́ ọ̀rọ̀ nígbà tó ti jù àbúrò ní ẹ̀rọ ti bẹ̀rẹ̀. Gbogbo àwọn kẹ́kẹ́ pé a ti wọ́n àpò ni wọ́n ti wọ́n ti àpò ta lọ́ta fún wọn ojú dúdú bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀sẹ̀ tó lọ́ọ̀kà tó níye tó ń tẹ̀sẹ̀ òǹkà ayé pọ̀ àwọn èèyàn ojú ilẹ̀ máa tó kéde káná pàṣẹ ariwo wọn ọ̀pá àwọn àwọn kákẹ́tì tẹ̀ múra wọ́n lè lọ́ra pépà láti lọ bẹ̀rẹ̀ pépà báwo ló ló pépà tó wà sẹ́kọ̀ọ́ ìṣẹ́yìn lọ́wọ́ lọ́wọ́ àbẹ̀rẹ̀ báwo ló tó wọ́n ti yọ mí kù wọ́n lè fún láti mọ̀ ó tún ṣe ó bọ́lá ó tún dáadáa wọ́n mọ̀ lóko lọ́la báàbá wa mọ̀ sọ́dọ̀ wọn. ọlọ́run ti ẹmọ́ ṣe bẹ́ẹ̀ náà torí báwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ lánàá ìyá ọlọ́run ló kó padà kẹ́kọ̀ọ́ wa ìyẹn tí sọ́wọ́ wa lè wọ́n láyé òkè tí wọ́n ṣe ìyẹn kó láta tó lọ ní ara wa ní ìta. ọ̀dọ́ آتوا خير منهم وإني lẹ́nu tó bẹ pé tẹ bá tó dédé tẹ tí ó sùn ọ̀hún tẹ bá wọ́n tó pé tẹ mójú lówó ní dáadáa ọlọ́run bà ní láàyè mẹ́ ìfọ́yín ọlọ́run bà ní láàyè oore tẹ̀ ń wá tẹ́gbẹ́ máa sàbò sí mu náà tẹ́ bá ṣe déédéé lórí ìfẹ́ wà náà tẹ́ sàbò sí ọlọ́run kò lè náà fún yín. في الأعراض ناله في الأناء ẹgbẹ́ wa fi kẹ́kẹ́ lè fi kọ́lọ́wọ́ tí ẹ èèwọ̀ kọ́lọ́wọ́ ọ̀fẹ́ ní òjò ṣe kọ́lọ́wọ́ tí èèkó tó rẹ̀ kọ́lọ́wọ́ tó pàwọn. Tábàlẹ̀ ní ẹ̀mí eléyìí àwọn èèyàn ọmọ ní níbi kó ṣe dédé ẹ̀jẹ̀ náà lọ́jà ló fi wọn dúró. mo ọmọ ọgbà lọ́wọ́ yẹn kọ́ ọmọ tí ó tún wọn látara bẹ́ẹ̀ ìdí ó tún wọn kù ó jẹ́ àníwájú ọlọ́ ó tún padà dé tó bá wò wò rẹ̀ torí pé bá ti bá kú ọ̀sán náà odò ní àwọn ìlú wà lọ́yìn. ṣùgbọ́n tó bá ń ṣe dédé ó jẹ́ kó ṣe àwọn èèyàn ó máa rí ọ ọ̀rọ̀ náà wọ́n máa wá láti wá ara ní gbogbo ìgbà nígbà tí wọ́n bá bá rọ́ nínú ọjà rẹ̀. torí ìdí eléyìí ọlọ́run bá àlejò aláǹsọ eléyìí fún wa àlejò wa sàyẹ̀ fún wa sọ fún ẹ pé sọ orin àwọn òbí mi ti wà lọ́wọ́ ní ìdáhùn. ẹ máa wọ òtún ayé bẹ́ẹ̀ ẹ tí ó fi títì ولا تبغضوا الناس أشياءهم ولا àwọn ọ̀sẹ̀ wọn tẹ́wọ́ bẹ́rà ẹgbẹ́ ti kù máa wọ̀nà àtàlọ́mù láwọn ti ló ti di ìrírí náà ní ẹ̀pẹ́ à gẹ́gẹ́ lọ́dà rẹ̀ bàbá lọ́wọ́ rẹ̀ náà lọ́dà àwọn tó máa ń gbé náà ọba rẹ̀ tó lè máa ń gbé tó ọba ṣe ní pé nípa ìgbà tó yẹ sí ìgbò rẹ̀ lọ́dà àwọn ìbí náà ti tẹ̀ bẹ́ẹ̀ náà ti tẹ̀ ká ṣe ṣe máa ń gbé bí ẹni wà lé òun bí nígbè lọ́dọ̀ kó tún ọmọ fún àwọn ènìyàn sí i ní wàá lọ́dà ṣé lọ́dà jù náà àbábà ní ẹgbẹ́ tún ìgbà àwọn èèyàn kùn wá bí wọ́n ti bẹ́ẹ̀ rà lọ́wọ́ yìí nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ẹ̀jẹ̀ ká fún wọn. Wàdà dáàtà ọ̀gbìn áàtì mú sí ni. Ọlọ́run máa lè sọ lájẹ́ pé wọ́n yí pé àti pé ẹgbẹ́ kan olùwà ìbàjẹ́ lórílẹ̀ àtúkọ́ bá mẹ́rin wà wọlé ìwà bàjẹ́ mi pépé bá fi yàtọ̀ lọ ayọ̀kọ̀ ìrọ̀ ńlá kan ọ̀rọ̀ ẹ̀ẹ̀kan tó ń wò ní ní àti ìyá tó máa ń sáírò ìlà tó ń tó ń lórí èyí tí ó sẹ́kù oore tọ́láwọn kò ní máa sẹ́kù òun ti dà fún yín lè tókò wọ́n máa ń rán ọlọ́wọ́ bá sọ látọ̀ yẹn fún wa pé mà kí ni wà tí wọ́n ń rùn kà náà tọ́lọ̀ sọ pé wọ́n láti àgbà òfin láti mú ìdí wọ́n láti àgbà òfin láti mú ìdí. ọlọ́run ni a máa jẹ́ òkùnlẹ̀ jẹ́ náà ṣùgbọ́n kí ló ká fún ẹ̀ bàtà ìdájọ́ òun wọ́n pè ní ọ́ abọ́lájú wọn wọ́n ń bá látara bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ pé kí ọlọ́run wọn bá dé tó dé. Àwọn ọ̀rọ̀ kan tó wáyé nínú tí a tò lórí ti ẹta sílẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ tó wáyé nínú ọ̀dọ̀lá, dákà mẹ́nu ka ti kókó wé sí méjì mẹ́rà ní. Anábìwá aṣọ ayé nínú ilé ńlá tó fi jáde. Nínú àwọn ìdílé tó pàtàkì. Dépò pé wọ́n wá ó bí àti àmẹ́bìwá aṣọ wọ́n wá ní sí ìbára bá pé awo ẹbí ló ti jáde láwùlára láwùlára ìgbàgbé bá sọ láì sí àwọn ìdílé rẹ̀ bàbá ti àìsí ọ́. Àlejò ìjábí tó lọ pàtàkì lọ́dọ̀ àwọn ìlú míì ojú wọn máa fi sọ̀rọ̀ ẹni tí wọ́n máa fi sọ̀rọ̀ ìṣe tí wọ́n máa ṣe lójú àwọn èèyàn ìṣe ń pé ṣé bá sọ láàfẹ́ tó táwọn ọmọ yìí rà owó tó fẹ́ yẹn àbábí àjọ lórí ẹ̀ táwọn ọmọ yẹn tó pàtàkì ní àbí pípé lẹ́nu ilẹ̀ ló pàtàkì ni lẹ́nu ìtọ́ ló pàtàkì ni àwọn tí wọ́n fẹ́ lè wá wáyé tẹ́ mẹ́nu bá ọ̀rọ̀ ọ̀nù òun ìjà ọ̀pọ̀ tí wọ́n bá kúkú kọ́ rẹ̀ ẹ̀ kọjá lé wọn ọba bàbá púpọ̀ ọba bàbá àtọ̀ àbí wọn àti ìjà nígbà tí wọ́n bá ká àbá àwọn ọ̀gá gbàwọn náà ti wọ́n jà gbàwọn náà àwọn òfin lálá ẹ̀yin náà lẹ́nu ẹ̀gbọ́n àwọn ọjọ́ ṣàìbù làwọn náà ti bẹ́ẹ̀ lánàá. torí ìdílé gbogbo ọ̀rọ̀ wọn yìí gbogbo àwọn àlàyé káàdé wa ṣàìbù ṣe pátá wọ́n padà kọ̀ náà ni wọ́n kò jálẹ̀ wàtá ìgbàgbú wọ́n pè ní rọ agbọ́dá tí mo mọ rájò gbàgbà àgbà òfin dáre ìjà yìí. ọlọ́ọ̀gá ara àlejò ọlá ó là padà bọ́wọ́ ìyàgbá wọn mú kí ni ìyàtọ̀ lọ fi jẹ wọ́n. ìyàtọ̀ lọ fi jẹ owó rẹ̀ sí ní ìgbà agbọ́ bá fi hùn sí sálà òun náà ni sèǹtàlì sàlẹ̀ pẹ̀lú ní ẹ́ńtẹ̀ kí ló máa ń mẹ́tìtì ìyàtọ̀ lọ fi jẹ wọ́n nìyẹn ọlọ́run ní ilẹ̀ tuntun ó kọ́ ilẹ̀ tuntun mọ́ wọn lọ́wọ́ ó ní kí wọn ó kì í ó kì í yẹ́bọ̀ ó fi ilẹ̀ náà ó mi lọ. láàrin tá a láàrin tá a ṣe fún bàbá sọ dárí ìjà àgbèrè gbogbo wọn sì jẹ mẹ́rin gbogbo wọn rẹ̀ wọ́n rẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n gbà gbogbo wọn sì fi òkú bẹ́ẹ̀ náà ṣe wọn ṣe wọ́n á lè lọ sí bí ẹbí ìtàkùn òde ó ti eléyìí ni àwọn ẹgbẹ́ oríṣiríṣi ìyàwó ìfẹ́ lọ́dọ̀ náà tọ́lọ̀ ọba àlejò ọlá tó lè fi jẹ gbogbo ẹ̀dá ẹ̀dá tó bá jẹ́ sí pé ó lágídí sọ́rọ̀ wọn báwa bọ́ wọn tẹ̀sí wọ́n ní fàákùnà omi dáàbì fàákùnfì ẹ̀ǹkà wọ́n tún kú lẹ́bẹ̀rẹ̀ aláàbùkù yìí jẹ́ bá ti sùn lọ́jọ́ tó kúlẹ̀ rẹ̀ báyìí kọ̀dì lápò sọ́dún ẹ̀ èyí tó yíra padà lọ mo mọ́ wà lẹ́nu rẹ̀ mo mọ́ parí náà. Ìwọ̀n. Wọ́n máa ń sọ wọn àná ọgbà wa mú sí. Àná ọgbà tó ń tó ṣe ẹbí ọ̀gá rẹ̀ náà. Ìjọba ọlọ́wọ́ wa àlè fi ọlá kápá kọ́ ọ̀nà wọ́n fọ ọ̀fẹ́ ṣe àti tó ṣe àti tó kẹjọ fún pàṣẹ tí òun bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀. Ìjọba ọ̀kan lọ́wọ́ sílẹ̀ fún mi. Ẹ̀wọ̀n ni wọ́n ti dáná ẹ̀ òṣèlú kọ́ ìwọ náà rí láyé wọ́n káwà yìí náà ìwọ náà tó ń gbé lọ́gbẹ́ fún jíjẹ kíkú bá àwọn bẹ̀ ètí tó wà náà wà lè pọ̀ fún ara ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ ìtàdé wọn ó ní àwọn ojúlé nípa náà ìwọ náà

وصدهم عن السبيل وصدهم عن السبيل وكانوا مستكبرين ọlọ́wọ́ bá ṣe gẹ́lá olùwà áádà àwọ̀bọ̀ onítẹ̀síl wọ́n ní ó kún mìtẹ̀síl ó kún áádà ìgbà mẹ́bí àwọn ìjọ àlẹ́bíwá ọ̀hún àwọn ni wọ́n máa ń pè ní ìjọ áádá ìjọ áádí ni ẹ̀rọ sí ìjọ áádí ìjọ ọ̀hún náà àlẹ́bíwá àwọn ẹ̀jọ́ rẹ̀ ẹ̀rọ sí àwọn náà ẹ̀tún rẹ̀ sí àwọn ìjọ àlẹ́bíwá sọ́ọ́lì. àwọn tá a mọ̀ ń pè ní ìjọ tamudáwa ọlọ́run ló yàn àwọn náà nínú kúlọ́tò rẹ̀ bábí ìkọ́ni ó ní àlẹ́sí lámú ní wọ́n láti ní sí ìwà àbẹ̀rù ní láàbù àwọn ìjọ ọ̀ká ní wọ́n ti sọlẹ̀ ọlọ́run ọ̀gá wù mọ́ àwọn ìyá òmìnira ni wọ́n ọlọ́run bàbá ìtọ́lá ní ẹrọ́ sí àwọn ọmọ yẹn náà kí láti bọ̀ fẹ́ wọn àwọn náà bá wọn àtẹ́bí wọn wọ́n bá wọn kò túbọ̀. ẹ̀yìn kan tọ́pàá ti lọ àjọ àmẹ́jọ wa tó rẹ̀ tọ́lọ̀ ń pa kọ̀mẹ́jọ ọ̀hún níbi tí ń sọ̀rọ̀ wọn. nínú àwọn ọ̀sẹ̀ táwọn ẹ̀jọ́ àmẹ́jọ wa tó rẹ̀ nínú àwọn ọ̀sẹ̀ tí wọ́n ṣe ọlọ́ọ̀bà àlejò ọlátọ̀ fún wa nínú àwọn àtúrà tó pọ̀ pápá jùlọ ní àwọn làwọn béèrè wípé ní ilẹ̀ kọ́ọ̀lìmù tó bá fẹ́ kápá ọgbọ́ lé ìgbàgbẹ́ orí fún wa òun ni àpáta sábò lọ kẹ̀kẹ́ yìí jẹ́kẹ́ omi ọjà láti di àpáta abẹ́rẹ́ àpáta sábò lọ kẹ̀kẹ́ omi ọjà láti di àpáta ìlàkùn yẹ̀rọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń tọ̀ ọ̀rọ̀ ẹranko àti kájẹ̀ pé ẹran lé hmm? mẹ́jọ àwọn àtàkàtà ẹ̀dá kò tó jọra wọn ìyàwó sí. láti wá pé pé wàá ọmọọmọ ọmọọmọ rẹ. nígbà tá a bí ó ti bẹ̀rẹ̀ jáde ẹ̀kọ́ tá a kọ́ mẹ́ òun ni pé máa ń sọ lábàṣe á ní pé máa ń rí èyí. yẹ̀tìbá òun máa láàrin ẹ̀kù ẹgbẹ́ tó wà nǹkan nígbà rẹ̀ tí ó ti yá mọ́ wa tí ò ní mọ́ nínú nàìjíríà tàbí mẹ́ tí ò ní mọ́ nínú nàìjíríà tẹ̀lé ìgbà ìyẹn náà tó wá sọ wọn pé na kọ́ta mọ́ ìwọ dúkìá na kọ́ta mọ́ ìwọ dúkìá eléyìí àkómi ọlọ́run ni ó ẹ̀yà máa fún lómi àwọn wọ́n bèèrè ìjọ náà ìbá abẹ́kíra àpáta ó bímọ àmẹ́sìkọ́ ti wá sọ wọn pé kẹ́ńtà Ọlọ́run àwọn tí wọ́n bá lọ́gbà, àwọn àwọn lè Ẹwọ́ sí ìdánbẹ̀rẹ̀ lọ́wọ́ wa, ẹwọ́ tàbí ìṣá, tó ń fi ìsanwó gómìnà ọ̀hún. bèèrè lọ lẹ́ka àgbàgbọ́ lẹ́ka àgbàgbọ́ lọ́wọ́ náà ní bèèrè náà yẹn. Ọdún mọ́ ìkòtò bá lọ nígbà yóò kù jẹ́ fi láyé kó lè. Lọ́gbà gbọ́ ni wọ́n á kó lé àwọn bẹ́ẹ̀. Tó ń lórí àwọn gbàgbọ́ tó lé àwọn Ní láti ń lo àdíkà tó ti ìgbà tó gbóná lọ́wọ́ ilé ìlú ìjẹta àwọn èèyàn ọkà ìlọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ó sàn ààrẹ ní àwọn àjọ́bì ọ̀rọ̀ àìmẹ́yẹlẹ́ mọ́lẹ̀ àdébì ìwà yìí sáta mẹ́lò bàdé àdébì yìí sáta bàdé ní wọ́n ní ó jíò sí ẹsẹ̀ ọ̀gá sí ẹsẹ̀ méjì sí ẹsẹ̀

gbogbo akáàtọ̀ yìí pé ìyá kẹmọ́ bẹ̀rẹ̀ fún wọn ní pé bẹ́rẹ̀ fún wọn bẹ̀rẹ̀ pé bàbá kẹmọ́ wá ní fún ọ̀dọ̀ bàbá mi ní tó ní pé bẹ́rẹ̀ fún wọn bẹ̀rẹ̀ wọn náà nílé ìjọsìn yìí àbá nílé ìjọsìn yìí pé bẹ́rẹ̀ fún ti dé pé tó ń kọjá mímọ̀ ní dé ẹbí léèrè òun kan bọ̀ wọ̀ pamọ́ sábẹ̀ ìdílé àwọn bẹ́rẹ̀ fún ti dé

ọmọ wa gbàdá ó tẹ̀lé fún ọ ilé. Àtijọ́ náà wọ́n tún lọ eléyìí rà fún mi ọlọ́run yìí. Ẹ gbọ́dọ̀ dé ìgbàfẹ́ ó fẹ́ o, wà kò sí yá ẹmọ kúrò nínú ẹmọ tọ́jú ẹ̀. Àbáni, ìtọ́nà wa sọ ẹgbẹ́ wọn kì ya, ó nà mí lè fẹ́ mọ kúrò nínú. Omi náà ló ní ìdíjọ́ sọ, kò fẹ́ lẹ́yìn ìpàdé òṣèlú. Kò jẹ̀má ọlọ́pọ̀ mẹ́rin tàbí ọlọ́pọ̀ tẹ̀kọ́ wọn nílé ṣe tú rẹ̀ bàkúmí mú mi bàkúmí mú mi àwọn àtúntò wà nínú ìpàdé ní bàkúmí lè fún mi tàbí láàrin bàkúmí lọ́dọ̀ lọ́dọ̀ ó ti ní ẹ̀ka ẹ̀ka kan wà ní ẹ̀yẹ ibi tí ẹ̀yẹ ẹ̀ka kan ní.

ìdílé bá ń sọ wa. فدمدم عليهم ربهم بذنبهم فتقوى ولا يخاف Ọlọ́ọ̀bá bá lè gẹ́lá, ó jẹ́ pé ìwà ìfẹ́ akẹ́sàmúrù wá pọ̀lú wa. Ó pàdé mi sọ́ ni wọ́n pè ní ọwọ́ ti padà fún ìyẹn pa, ìdí máa dáa sọ́ọ́ nígbà tó lórí ìfúnnu ẹ tó rí ikú tiẹ̀ tó gbogbo àyè kù lọ tó fi dé jọ náà. ẹni ẹ tó ní ìlú lórí àwọn tó wọn máa ta burú wọn lẹ́nu ìgbà tí wọn máa hé ìlú wọn tí wọn fẹ́ẹ́ là ń sọ òun wọn máa ti bọ́ wá bẹ́ẹ̀ tó bá ti débẹ̀ báyìí ẹ tó wọn hé yẹ ìgbà tẹ̀ dà òkú tó bá ti sáàtì báyìí wà lókun tẹ̀ dà náà wọn bá àgbàdo wájú ẹ̀ ìdáàlú bí ẹ̀ka tiẹ̀ lọ fún ẹ̀ náà ìdáàlú ta nǹkan ta nǹkan ìlú náà tó ẹ̀ bá wùdí ẹ̀ka tó mọ̀ lẹ́kẹ̀rẹ̀ ẹ̀ bá wà tó mọ̀ lẹ́kẹ̀rẹ̀ ìdáàlú ta nǹkan ta nǹkan rúbẹ̀ ẹ̀ kí èso kan lòdì ọjọ́ tó kọjá rẹ̀. jẹ̀má ó ti dàárú bẹ́ẹ̀ nígbà náà ó dàárú bẹ́ẹ̀ wọ́n pa ọlọ́wọ́ ọlọ́wọ́ náà wá ọlọ́run pa àwọn rẹ̀. Jàmá ọlọ́run ìlà àtìlẹ́bì tó Wàkọ́ta báyá rẹ̀ fún mi mọ́ta kéré. Wàkọ́ta báyá rẹ̀ fún mi mọ́ta kéré. Ó yẹ kó yé wọ̀ ó yẹ kó yé ilé. Látara àwọn ilé wọn táwọn wọ̀nyẹn tí wọ́n kọ́ ẹ̀rin àwọn àbá. Wọ́n ni wàkọ́ta báyá eléyìí tọ́ka tọ́tàbá yánà tẹ̀kúnlò aláàmàlùfàtì aláàrùn mẹ́lọ̀ sáàkìlì wọn apábá rèé eléyìí náà tọ́ka pípẹ́ láti jẹ́ kẹrìmà àwọn ilé wọn eléyìí tí wọ́n kọ́ àwọn ibi tí wọ́n gbé ibi àbáta tí wọ́n kọ́ tí wọ́n ń gbé níta náà àwọn àjọ ń tọ́wọ́lẹ̀ àwọn làwọn máa ń sí abẹ́ àpáta wọ́n bọ́ bí àpáta wọ́n ti tẹ́ àpáta. Bàbá àgbọ̀ yìí kò tún gbogbo àwọn tẹkinọ́lọ́jì ní ọ̀sẹ̀ ìkọ̀dì àpáta tó kù ní ìwò ní ìjà wọ̀nyẹ. Àwọn bí àké àwọn agbára náà ni Mánú Àtẹ́mọ̀ ti ti sálẹ̀. Wọ́n ti tẹ́ àpáta tó kù ní ilé tí wọ́n wà débẹ̀. Tẹ̀síkótó òṣèlú ní abẹ́kùn ìṣòro tẹ́sí bí abẹ́ àpáta tó wà yìí wọ́n mú tírẹ́sì tó sùn báyìí. Nígbà náà, ọba mẹ́ta ẹ bá dé bàbá mi àwọn mẹ́wọ̀ yẹn lẹ́nu kò sí ìfẹ́ káńtẹ̀ lọ́dún kàkà tẹ ìjà sí wọn. Àwọn àjọ kúrú nínú wa, wọ́n láwọn ti wọn ibi òun làwọn náà wá ti bá ẹgbẹ́ àwọn àwọn ìgbélé. Mo ti báyà wọn ibi ìpapò, mo ti báyà àwọn náà ń kọ́ níbo náà ní ìmọ̀ náà wà lálẹ́ ní gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ padà pa kókó ní tí ọlọ́run padà ti pa àwọn náà rẹ̀. Ọlọ́run tó pa wọ́n rẹ̀ gbogbo òkìlọ̀ káwà náà ni wọ́n ṣe fún wa. Ṣèpálẹ̀ ojú ọ̀wọ̀ wọn létí wọn tó ìyánu làwọn òun ṣe ìtọ̀ọ̀mù áàmà làwọn. Iṣẹ́ kú sí ń bẹ lọ́wọ́ wọn. Ìwà tí wọ́n wù sí gan náà. Ṣèpálẹ̀ ló lọ́gbọ́n fún wọn. Ìtọ́nì, òun ló ń tẹ́rí wọn padà kúrò níbi ọ̀nà tó jẹ́ ọ̀nà òdodo. Orúkọ wọn náà ró gbogbo lóòótọ́, ẹ̀rọ̀kánú tẹ̀sí, wọ́n lòlò. Òbótè tọ́n, òun bí òní jẹ́ kí wọ́n kúrò níbi àmì tí wọ́n wà. Ṣètọ́nì lòní jẹ́ ká àmì yẹn lẹ̀. Ìgbọ́dọ̀ àwọn ọmọ àrùn pé à táwọn wà yẹn káà tó wọlé ẹwà àwọn ọ̀dọ́ wa bàbá pèlè lọ́kẹ̀ ló ìgbà ìwọ̀n tó tẹ̀ wá ní ìgbẹ́ wọ́n ń tẹ́lẹ̀ ìyàwó mi wá ní ìlà ìlú ìwọlé ìtẹ̀ ìbẹ̀rẹ̀ bàbá bá sọ̀rọ̀ láti àárọ̀ sí ẹ̀ bàbá kù lọ́dọ̀ rẹ̀ ní orí bàbá tó kẹ́sẹ̀ rẹ̀ láàrin lọ.

àwọn àfẹ́ni wọn lálànà wọ́n ti lò parí ẹ̀ wọ́n ti lò parí ẹ̀. ọ̀fẹ́ náà àwọn ọba ilẹ̀ Yorùbá tó pàtàkì ẹgbẹ́ bá mú òdo lọ́mọ ọ̀rọ̀. olùdíje ní àgbóbi ìrọ̀lẹ́ ìwọ́n wò. wọ́n lọ́wọ́ náà fi lórí nẹ́ẹ̀tì ẹ̀dá bọ̀ gbogbo tó wá gbogbo tí wọ́n tún tàbí látà rẹ̀ àà ní ẹjọ́ ọpẹ́ lórí ọlá náà lọ́wà. ọpẹ́ lórí ọpẹ́ lórí ọ̀rẹ́ bẹ́ẹ̀ ó ti lu ọlá bọ̀ ti pẹ́ ìyàwó ọlọ́rẹ́ rẹ̀ tó ti ọlá bọ̀ jẹ́ kó ti kú yẹ. kó ti kú yẹ. tí wọ́n máa yàwó rẹ̀ pé àwọn àjẹ́wọ̀ àwọn àjẹ̀lú bá ìjẹ̀lú tẹ̀ lò pẹ́pẹ́ ètò wá fún yín ní ètò wá bá yín ṣe é ọdún ọdún mẹ́wàá náà ni tí wọ́n kùkù yín lọ àbí kọ́ mọ́tò bẹ́ẹ̀ ìgbọ́n olè lówó kíákíá gbà ó lówó àmọ́là lẹ́yìn ọdún mẹ́wàá ètò ọ̀bá fún ikọ̀ ya lórí àbí kò tó bá àwọn ọdún kẹ́ni kọ́ ọmọ tó ń tẹ̀sí ayé kó lóun lọ rẹ̀ náà tí wọ́n àwọn ara yìí bẹ́ẹ̀ sì ni tọ̀ wá lọ sí ìyẹn náà ó lè lówó láyé ẹ̀mí ìlú

ba ikú tẹ́lẹ̀ tó lè bẹ́lẹ̀ bàbá náà kàrà ti bá a ti yí ìfẹ̀lẹ́ ya Ọlá àdìdó ṣẹ̀fí wà láàzàmá ooo. Ọlá àdìdó ṣẹ̀fí wà láàzàmá ooo. Bàbá àdìdó ṣẹ̀fí ó ní ẹni tí ń bá dé tí ń bá sáyé tó bá dé sí tó bá dé sí gbangba ní ẹ̀kọ́ òde o. ẹni tí ń bá sọ̀ tó bá dé gbangba ní ẹ̀kọ́ òde ní tọ́ọ̀nù ọ̀sẹ̀ kó lè fẹ́ mú lọ. ẹni tí màláìka tó bá sí ìwé náà ó kò ní sáyé ìjọ náà kò wí dé. wọ́n lára ìdí ó tẹ̀sí ìwà náà tàmá ọ. Ìwà náà àrè Ilẹ̀, jẹba, ilẹ̀, olè pọ̀kún, ilẹ̀ wá sílé rẹ̀ mú olè pọ̀kún tó kọ́lọ̀. Ìwọ́n sọ ní ìgbàlẹ̀ ìsìnà ní pé áàrùn yẹ, ẹgbẹ̀gbẹ̀lẹ̀ yẹ nìkan làbáàgbà lérò. Gbogbo àwọn security tó kó kalẹ̀, tí ń bẹ nínú lẹ̀yẹ, wọ́n láwọn ti fi ọ̀ ẹ̀mí ẹ̀, wọ́n láwọn ń dá àpò tí bá dé ọmọ òun lọ báyìí sí kú ìrọ̀lẹ́. Tẹkinọ́lọ́gì ti dáyé lẹ́yìn, á mú bí ìdàgbókè, àbá ní wà látà náà, sọ́mọ́ lè kọ́ mú, lórí sọ́mọ́ wá sí ilé ẹ̀sẹ̀ bọ̀. Ìgbẹ́ náà wẹ́ lómi, sọ́wọ́ wọnú lé wọn báyìí tó wọ́n bọ́ra, títí rí ìpìnì, bẹ́ẹ̀ ní ọmọ ọdún lọ́dà rẹ̀, torí kéde, àdéhùn tó kọ́ra rẹ̀, bí ọmọ fi èso tí kú bá dé tó wà lókè òkè òkè tó mọ̀ wọ̀lú. kódà àwọn tó wá lo tẹkinọ́lọ́jì tí a ayé ta fúlàní ọba wọn lé tó lé wa kámẹ́rà tí mo fà lọ́wọ́ abẹ́ tó mẹ́rẹ́ yájà mi bẹ́ẹ̀ tó mẹ́rẹ́ tó mẹ́rẹ́ lọ. tí kú bá dé kámẹ́rà wọn lé ní. kámẹ́rà yẹn kò ní rí pé bọ̀ tó ń ta lọ. bó ti rí bó ti wá ti rí gan-an àkókò lè bó ti wá rí ó ò ní lè jẹ́ kó bẹ́ẹ̀ jẹ̀rẹ̀ ló wà bọ̀. Jàmbá tí wọ́n sẹ́ẹ̀dì láti òkú jẹ́ ìyọ̀tọ̀ wa. Gbogbo ẹni sẹ́ẹ̀dì sáré sáré, gbogbo ẹni sẹ́ẹ̀dì ní ìlú yìí. Jàmbá ọlọ́run bá lè sọ lájẹ́ kó yé wa lábẹ́rẹ́ ayà yìí pé ṣètọ́n ní òfin kí táwọn èèyàn pọ́ bẹ́ẹ̀ bá ń pọ́ fún wa. Bẹ́ẹ̀ sì àwọn náà tó tó tó mà, àwọn náà gbogbo ti ń ṣẹlẹ̀, àwọn náà láwọn ti ń ṣe táwọn ń ṣe, wọn àtọ̀ sí ìlórí ẹ̀ àwọn ẹ̀rọ àti wọ́n ṣe àbítọ́pọ̀ sí sílẹ̀ wọ́n rí àtúbọ̀ kan wọ́n pàtùbọ̀ kan wọ́n ọ̀dà abẹ́rẹ́ káwọn jáwọ́ gbókè lọ́wọ́ wí ọlọ́ni wàtá ìyanu láwọn ọmọ ọ̀ṣẹ́ ẹ̀tọ́ àwọn aráàlá wọn èso ṣe ń kàyẹ lọ́pọ̀ fún wọn ajẹ́kọ́ta ló mú ọjọ́ ẹni sí lọ bàbá ṣe àwọn àmì ìfẹ́ bíi tó bá náà bẹ́ẹ̀ tẹ̀lé wọn lọ́wọ́ ọmọ ẹ̀kú Èkó dáhùn padà bẹ́ẹ̀. Padà lọ mọ́ tẹ̀lẹ̀ sí mẹ́sìn àwọn kan náà gbé òdodo bẹ́ẹ̀ táwọn tẹ̀lé lélẹ́ ìdókòwò jẹ́. Jọba wa, àwọn ìjọ Ayátu àti ìjọ ìjọ Anẹ́bùwà Oòrùn àti ìjọ Anẹ́bùwà Sọ́ọ́lẹ̀, Áádà, Wàtàmúrẹ̀, àwọn méjèèjì

wọ́n ní wọ́n bá gbọ́ pé wọ́n báyìí ọkàn ọkàn ó máa jáde láti yẹ láti yára láì kọ̀pẹ́sàn ọkàn ó máa jáde níbi ara nígbà tí kí kí kí kí ẹ̀ lábàá tó yóò fi etí gbogbo ẹ̀ yóò sì kàn ọkọ̀ náà ní orí ẹ̀rọ àgbẹ̀rẹ̀. وأما عاد فأولكوا بريح منصرصر عاتية. ọlọ́dẹ̀ ọ̀rẹ́ wáyé àwọn ìjọ tàbí wa údù ọba lóhun kọ́ àwọn náà rẹ̀ pẹ̀lú atẹ́kùn àtẹ̀ atẹ́kùn tó ṣe pé atẹ́kùn tó kùkù tó ṣe pé bí iná lálẹ́ pé ó tún ju nígbà lọ pẹ̀lú tí bá ń bọ̀ báyìí ń kàn wọ́n lára báyìí wọ́n tún máa bá a bá débẹ̀ àwa náà máa rí nínú nínú amóhùnmáwòrán ṣe bá láwọn kọ́ńtì ni bàbá yìí lọ jẹ́ lọ́dún tó ti lọ́wọ́ ilẹ̀ mẹ́lẹ̀ bá bẹ́ jáde ní kọ́ńtì nínú ilé rẹ̀ láàárọ̀ yóò bẹ̀rẹ̀ jà tó wà kọ́ lóòtú pàtó jáde àpèjúwe àpèjúwe bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n yẹn tó wá ṣe bẹ́ẹ̀ lọ tí a fẹ́kùn ní káwà ló wò ẹlọ lè wo káwọ̀ ẹwọ tí kọ̀ǹpẹ́tò omi tí wọ́n máa ń fi ń fọ mọ́tò bí wọ́n tẹ̀ lára mọ́tò wọ́n lẹ́kẹ́ sábì méjì ẹ̀kọ́ wa sáfẹ́ rà kó o tóbi lára ẹ̀. ó pé yóò máa jẹ́ ìrìn àbọ̀ omi àwọn ìtọ́bí fọ mọ́tò yẹn omi tí wọ́n máa ń lò pọ̀ omi tí a ló ń bá jáde ó yàtọ̀ sí lọ́wọ́ bọ́ ní ṣe lò pẹ̀lú bí ọdún ló yẹ omi ìyẹn ò sọ kápẹ́ ó jáde. àwọn àkókò ìta pàtó ma ìjà àwọn ìyẹn. eléyìí ń lọ yìí ọlọ́wọ́ ajá akẹ́kọ̀ọ́ yẹn wá sí i débi wípé nítorí wá sí fà báyìí nǹkan náà ṣe bẹ́ẹ̀ káwa náà wẹ̀ já. ẹja òní ìwé ọdún láti tó sílẹ̀ yóò fẹ́ mẹ́lẹ̀ ẹ̀jọ́ fẹ́ mẹ́lẹ̀ abẹ́rẹ́ ẹ̀rọ ẹni tí lọ́lá gbé ẹ̀rọ tí lọ́lá gbé ẹ̀rí lè tí náà ń bá pa ọkọ̀ ìdí ara tó ní ara rẹ̀ mú ká tó bá bọ́ọ̀lẹ̀ tó dá tó tó bá bọ́ọ̀lẹ̀ yọ. bẹ́ẹ̀ làwọn eléyìí nígbà náà èyí tí rìn lọ ó gbẹ́sẹ̀ náà lọ́gbẹ̀ẹ́ sílẹ̀ gbàtà wá kàn ẹ máa máa fẹ́ ìgbà tí ṣe gbàtà orí sáfẹ́ fẹ́ tó bá rẹ̀ orí bọ́ọ̀lẹ̀ lẹ́tọ̀ọ́ فاطلع عليهم سمع ليالهم ọlọ́run ní akẹ́kọ̀ọ́ máa gbọ́ ìyá àgbẹ̀rọ̀ àti fọ́mọ ọ̀lẹ́ wọn lórí ibi ọjọ́ méje lórí ọ̀rẹ́ ọjọ́ méje ibi ọjọ́ méje ọ̀rẹ́ wọn lórí. Wàtàrà ọ̀pá ó máa ń bèèrè àtọ́rọ̀ àkáhánì ìyàwó. Ọba wá rí, ọwọ́ àti pé àwọn tàbí

éèsì lọ́kìtì àbí éèsì tí wọ́n fowó rà yẹn tí wọ́n kó sí ń gbádùn pọ̀ sí gbádùn ayé owó ti ń jẹ pẹrẹ ayé ẹ̀ pàdé ẹ̀sán ìdí bára kẹ́ ti jẹ pẹrẹ ayé owó lọ́wọ́ ti pàwọn àpẹrẹ ọlọ́run ti pàwọn àpẹrẹ látara kẹ́ni látara wípé wọ́n lé níyàwó lọ́wọ́ wọ́n kọ́ ìkìlọ̀ táwọn àbẹ́yìká nínú wọn tí wọ́n ti fún lára ní àwọn wọ̀nyí. Ní tó mú wa bí àfijẹ wá nínú rẹ̀ náà ní wípé wọ́n rọ̀dọ̀dọ̀ ṣùgbọ́n òtẹ̀lé Stefan ó jẹ wọ́n lérè òun ni ò jẹ́ kí wọ́n tẹ̀lé òdodo. Ọlọ́run ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وكانوا صادقين. اللهم عليك لا ضر عليكنا nígbẹ́ni alọ́láti márùnà tẹ́lẹ̀ ìṣẹ́gbẹ́ ọmọ ọ́nkù àjẹ́bí wa ó ń bá bákanáà náà tó ní ẹ̀rẹ́ ti dìrì áwọ́nà wàhánà jàmáà wa gbogbo àpọ́ ọmọ àlejò ráńdá pọ̀ yìí àwọn èèkà ní wọ́n àwọn tí wọ́n wáyé tí wọ́n sì dápa láyé ọlọ́run máa rú àwọn àtàwà nínú wa táwa náà lè ronú táwa náà lè kàfàràdà ká fẹ́ ní kò sí àwọn àtàkùn ọgbọ̀n tí òjá ká lè fẹ́ ìbílẹ̀ a bá a bá

ẹ̀rù láyé tó jẹ́ lọ́rùn wa ìyẹn bọ́ọ̀lù lọ́gá ní ìrìnlọ́wọ́ ní wọ́n tọ́ta ọlọ́níká múnà tẹ́ ìyẹn ara ìjọ múta ní ọgọ́gọ́ àjẹ́ ìṣùgbọ́n kọjá àmà láti ìwà múta lórí ọlọ́ní akúnlé pẹ́pẹ́ ọ̀rọ̀ Náà ní ẹmọ bá sí àwọn ìrìnlẹ̀ ẹ̀rí kọ́kọ́rọ́ ní owó ẹ̀ lásán àwọn ìjọ èèyàn ní máa ń débẹ̀ sọ́yìn. wọ́n ní àbá ní kàtàkà rẹ̀ ó túbà tó náà sọ̀yẹn wọ́n náà ti máa ń ọ̀rẹ́ tó fi kọ́ sí èèyàn tí ó kọ́kọ́rọ́ rẹ̀ kọ́kọ́rọ́ rẹ̀ tó kówó sí nìkan. wọ́n ní ìlú wa àwọn tá a ti sọ yìí àwọn tá a sọ yìí pé wọ́n rù tí wọ́n sọ yìí tẹ́sán lè yẹ àwọn alágbára tẹ̀gbẹ́ alágbára làwọn ilé nígbà tí àwọn ìjọ rẹ̀ wá ń ṣe wà sí wọn òṣùpá tó kó dé owó kù bó ti kú ló máa ń ṣe àlò ọláwókìlù àlò òwókìlù àjàyé òkèlù gẹ́gẹ́ bó ti ẹgbẹ́ lẹ́nu náà àwọn èèyàn náà máa àjàyé òkèlù wá àwọn èèyàn máa ṣe òkìlù wá àwọn ìjọ rẹ̀ wá ń sọ ohun tó náà yí pé ìrẹ̀yà bá ọdún náà

tẹ̀sí àwọn àgbà lórí eléyìí wọ́n ni wọ́n látàgbàrá sí látàmínà júlíà ní mẹ́sẹ̀ wípé ní àwọn dáadáa tayé náà ẹ̀ẹ́mọ́kà díẹ̀ àtúkọ̀ pàdé dáadáa tayé tọ́wọ̀n fẹ́ ti wọn àti nínú àgbà tó fẹ́ pé wọ́n látàgbàrá sí látàmínà júlíà wọ́n ní nọ́ńgbà pé o nàfi látàmínà júlíà ìpín ìrẹ́láyé ẹsẹ̀ mẹ́fà náà ní nọ́ńgbà díẹ̀ mọ̀ ní pé àdìsíyámọ̀ rẹ tó ọba rántí ẹ̀ yóò lè máa fi ọ́padà láti lè wá yíwọ́nyà níwọ̀nba. Ọlọ́pàá lórí wọ̀lá dáadáa ní ọ̀kadà ti ní àwọn ọ̀sẹ̀ ní oṣù mọ̀ tó wọ́n fún nìyẹn. Nà á ti ń ká náà ágbẹ́nà ọmọ ọlọ́run ìyá ọmọ ṣe dáadáa gẹ́gẹ́ bọ́lọ̀ ti ṣe dáadáa fún ọ. Ọlọ́ọ̀bà lè fi ọlá kẹ́ ọ, ó fún ọ lówó, ó fún ọ lọ́lá, ó fún nínú tọ́lá ọ̀pọ̀ kú àwọn ọmọ ọmọ ọmọ àwọn èèyàn kú àwọn ọmọ aráńtà àti àwọn èèyàn náà wọ́n alábẹ́ ti bẹ́ẹ̀dì wọ́n wà náwó sí ti bẹ́ẹ̀dì wọ́n gbé ìwọ́sowó lókò wọ́n a máa kọ́ ń bá àwọn olórí káàkiri wọ́n a máa lọ́nà tó lọ́wọ́ náà fẹ́ wọ́n a balẹ̀ jẹ́ lórí ìlú tí ó ti ń kó ń bá àwọn tọ́lù bẹ́ẹ̀ ni wọ́n máa kó ń bá àwọn akẹ́wó bẹ́ẹ̀ ni wọ́n máa kó ń bá àwọn olórin gbogbo àwọn ìfẹ́ rẹ̀ ìfẹ́lẹ̀ bí máa ń náwó ìfẹ́ sí máa ń dá sí ọlọ́run ni ẹgbẹ́ ọ̀pá lè jẹ́ náà eléyìí ti ká ọdún náà ń ṣe ń gbà náà ọlọ́run ò ní fẹ́ sí balẹ̀ jẹ́ tó ọ̀pá lè jẹ́ yìí Jàmá láàrí òun ni Kárúnà, òun àlẹ́gbìwà mú bá gbé fún Kárúnà, ṣùgbọ́n kí ni Kárúnà ní bèbí? Ọ̀rẹ́ ààrùn ìlú àdá ilmi jàmá wà bẹ́ẹ̀ náà ní bẹ̀lọ́wọ́ ẹlòmí náà, jẹ́ bá fẹ́ wà sí

wọ́n ti wá àti fún ẹjọ́ àti ló. Kílódé kàá mo tọ́jú ni pẹ̀lú agbára mi pẹ̀lú oúnjẹ tí mo ní tó sẹ́ni orí tí yóò pé òun yóò jẹ́kẹ́ lówó àwọn tó ní wá pé ìbánilà ẹ̀dẹ́ àpọ̀ bọ́lọ̀ bá pọ̀ sí alágbó rẹ̀ ẹgbẹ́ bàbá rẹ̀ níwọ̀n ti dé tìbí ọ̀pọ̀ máa gbọ́n kèjìkè tẹ̀lé jẹ́fà ọgbẹ́ ọmọ rẹ̀ bí ọba ti bẹ́ẹ̀ tí ó fún bàbá òkú ló bàbá tó ní ìṣòro kópa yín ni ṣé mi ní ìbílẹ̀ múlẹ́kẹ́ bá wọ́n ìṣeré iṣẹ́ gbá nínú ìṣẹ́ nínú ìgbà yẹn wọ́n wà á lẹ̀ ẹ̀rẹ́ ìṣẹ́ òdòdó tán ìyá ọ̀pọ̀ ẹ̀kọ́ أولم يعلم أن الله قد أهلك من قبله من القلوب Wọ́n sọ fún wípé àrẹ́gbùn káàkiri àti ìwé pé pé kò yé káàkiri àti ìjọba ẹgbẹ́ pé ọgbọ́n òye òun ti kó jọ ni. Àrẹ́gbùn òun ti wà àwọn ọ̀rọ̀ àwọn ọ̀gá rẹ̀ sáájú. Nígbà àwọn ọ̀gá tí ìjọba tó ti lọ Mọ́tíkò alágbàrá mi ló mú wà, àwọn tó lágbára jùlọ, kọ́dà wà á ti ta òkúta àwọn ẹ̀yẹ náà fún lówó lọ́wọ́ tí wọ́n lọ. Jàmọ́ wa, ìràkáyú náà, ọlọ́wọ̀bà lè tọ́ lágbọ́rọ̀ rẹ̀ fún wa níbi pàbò àpàtọ́ náà dá lórílẹ̀. Kéko pé, bàbá

tọ́kọ́ wá láwọn ká bóyá lè ní ìjà owó ẹ̀jẹ̀ nínú ọ̀mà bọ́bá rí tó jáde mú aṣọ ńlá tó jáde mú mọ́tò ńlá tó kọ́lé ńlá àwọn èèyàn wá pé áà tàbí lè Àwọn eléyìí, àwọn òyìn lọ́wọ́ padà ọwọ́ wọn ti tẹ́, àwọn ni wọ́n ti ráyé mú tó ti fi eléyìí. Ọ̀pọ̀ ọ̀nà ìrìnàjò iná ń sọ ilé ìmà. Ìbá àtọ́lọ̀ fún ní ìmà. Wà ilá òṣòro wá àbẹ́ tó bá láfẹ̀ mọ́ra. Ọlọ́run wá ń sọ fún wa wípé a wá pa kìrì áwọnà àti gbogbo tó ní àti gbogbo dúkìá ẹ̀ àtọwọ́ tó tó sílé ọlọ́run la pa gbogbo ẹ̀ rẹ̀ yàn máa. Ọlọ́run tó dákọ̀ bìrì áwọnà náà wà á mọ́nà ọlọ́run wá làkọ̀ọ́dìjà jẹ́ àwọn àmì wá fún wa. Gbogbo wọn sì gbéraka lórílẹ̀. Àtàwọn tó sáájú wọn náà nítorí àsìkò ẹ̀ta wa dáre sí wa tó rẹ̀ nílé. Ìjọ àwọn òṣà ara yìí náà láti tó bẹ̀rẹ̀ lọ́la àbí wọn àjíjọ ń rà lágẹ̀dẹ̀ làmọ́ fàájọ níláàrọ̀ bí kòkòrò ìjà wọn fàájọ ìlàrọ̀ ìfún tó ìlàwó àṣírò àṣírò wà náà àṣẹ́gbẹ̀sàgbọ̀n àti ìrọ̀wọ̀ tí ó tó wà láàbẹ̀rẹ̀ lámúhùn wà á jọ sí láàrọ̀ ọ̀pọ̀kún lórí ọ̀rọ̀ wà á jọ sí láàrọ̀ ọ̀pọ̀kún tó pẹ̀lá tó rún. Ẹ̀tẹ́ lè tòlú wa ẹ̀mọ́ ìgbà kò sí máa. Ẹ̀tẹ́ lè tòlú wa ẹ̀mọ́ ìgbòrò kù máa. Torí pé ọ̀dọ́ ọlọ́run máa ó padà sí torí pé ọjọ́ lọ́run láó padà sí torí pé ọjọ́ lọ́run láó padà sí ẹgbẹ́ lè tó wá ẹ máa sáàbò nígbà ẹgbẹ́ lè tó wá ẹ máa tó òun máa torí pé ọjọ́ lọ́run láó padà sí torí pé ọjọ́ lọ́run láó padà sí. وصلى الله